tí o bá wà lórí nẹ́tíwọ́kì àrídájú ìyẹn naija confam wo ẹ̀bùn one thousand naira ń dúró dè ọ́ o. o tún ní àǹfààní láti gba èlé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lórí èyíkéyìí rìsáàjì tí o bá ṣe. àníkún dátà lọ́nà ọgọ́rùn-ún fún oṣù mẹ́fà àti ìlọ́po méjì dátà lórí rìsáàjì àkọ́kọ́ rẹ ní oṣù. ìyẹn gangan ni nine confam látọ̀dọ̀ nine mobile tí ó yọrantí. ras síìmù tuntun lónìí tàbí kí o tẹ star one four zero zero hash lórí ẹ̀rọ alágbèéká rẹ nine mobile wà níbí fún ọ wà níbí fún naija.